إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف علماء الله أترى الصلاة فون نبوة محمد صلى الله عليه وسلم أتما تسواج لوري تفسير القرآن الكريم لاتن سورة الحج آية كلا. أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد اللهم سبحانه وتعالى قل إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار dájúdájú ọlọ́run ọba allah yóò mú wọ̀ àwọn tó ṣe pé wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ jannati wa amilu sọ̀lìhát tí wọ́n lè ṣiṣẹ́ dáadáa جنات تجري من تحتها الأنهار أو الجنة تشري بها كريمة دنسا يا بيري إن الله يفعل ما يريد ọlọ́run ọba ọba tí máa ṣe tó bá ń bẹ nínú èròǹgbà rẹ̀ ni lẹ́yìn gbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ala tó sọ̀rọ̀ ń pa àwọn tí wọ́n ṣòfò ayé tí wọ́n ṣòfò alkiyama nípasẹ̀ wípé wọn dúó déédéé níbi ìsìn lọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ́n sin lọ́wọ́ ọba ní etí bèbè islamu ni tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn ó mọ̀ ṣe islamu ṣùgbọ́n tó bá rí àwọn àdánwò ayé kọ̀ọ̀kan wọ́n kúrò ní islamu wọnú ẹ̀sìn mi ọlọ́wọ́n bá nírú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ṣòfò ayé wọ́n ṣòfò alkiyama sọlọ́ jẹ́ pé ẹ̀sìn yìí nǹkan tí a gbọ́dọ̀ kó sínú rẹ̀ pátápátá ni gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́n bá pa wá láṣẹ ìpé òtúkúlù fi sílmì ká sínú ẹ̀sìn yìí pátápátá. Pata wọ̀lá tẹ́tẹ́bí òkútó àti ṣọ̀ìtọ́n ẹ má tẹ̀lé àwọn ìlànà tí ṣọ̀ìtọ́nù tó ń là kalẹ̀ fún yín ìnáwó àdúgbò lẹ́kùn múbin ṣọ̀ìtọ́n ọ̀tá tó fojú ẹ̀rin torí pé gbogbo ẹni tó bá ń sọ fún wa ká ṣe nǹkan tó ṣe pé ń gbàtà bá wọnú alukur'an kẹrin ọ̀tọ̀ ní tá alukur'an ń sọ fún wa ọ̀tọ̀ ní tó ń sọ fún wa definitely ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún wa gbogbo ẹni tó bá ní ká máa ṣe tó ń takun tó ń bẹnu alukur'an kẹrin fún ẹni tó pèrè lẹ́ni tó juwọ́lẹ̀ fún ọlọ́run ọba tó pèrè ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alaihi wa sallam irú èèyàn bẹ́ẹ̀ tó ń sọ fún wa ká ṣe nǹkan tó takun tó ń bẹnu alukur'an àdúhùn mubin ọ̀tá tó fojú hàn yìí àfi téèyàn bá fẹ́ mú lọ́ta lókù ẹnìyẹn dẹ̀ ṣe rẹ̀ ni ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé òun ó dán wa wò kò sí bá a ṣe lè escape ẹ̀ àdáwò nkálukú yóò mọ̀ wá lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n àwọn kan bẹ tó ṣe wípé wọ́n ń sin lọ́wọ́ ọba ala ní etí bèbè ni fain asaba o khairu nikma annabi táwọn nǹkan dáadáa bá ń ṣẹlẹ̀ sí wọn ọkọ̀ ó máa balẹ̀ yóò lẹ́sìn ìgbé ṣùgbọ́n tó bá ṣe pé ìdàkejì ló ṣẹlẹ̀ sí wàyín asọ́bọ́tò fitna tí nǹkan tí ó nífẹ̀ẹ́ sí bá ṣẹlẹ̀ sí àdáwò kan bá ṣẹlẹ̀ sí ọlọ́mọba subhanahu wa ta'ala ní nǹkanlọ́ba aláwájì yóò yẹ ìpadà kó ń ṣe sí ma ẹ̀sìn yìí lòun tún ṣe ń sìn àwọn ti tún bá kinní kan tó ṣe pé òun làwọn máa ṣe ń ta wọn torí ayé ni ọlọ́wọ́n bá ní khasara dúnìyà wal-akhirah ó ṣòfò ayé ó tún ṣòfò alkiyama torí mistake tẹ́lómi ṣe òun ni pé ó rò pé tó ń bá lọ gbàgbàkúgbà tó ń fi ẹ̀sìn islam lẹ̀ ibi tó ń wo ti mékè ẹni yẹn àmọ́ iye ẹni tó kúrò ní islam tó ṣe pé ìyá rẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó túmọ̀ sí pé kí ni ẹni tí ọlọ́run bá kówó mọ́ tó kọmọ mọ́ tó kọrọ̀ mọ́ ó ṣe islam kò ṣe islam yìí ò ní kó mọ́ ni tọ́lọ̀ wá rẹ̀ sọ pé kò ní ní owó àbí kò ní lọ́mọ àbí kò ní rí nǹkan kójọ kò sí nǹkan tó lè sọ wípé kó rí kójọ so ló jẹ́ pé àwọn nǹkan tí a lè kàkún ìgbádùn ayé ní nǹkan tí a máa wò ní àǹfààní ayé ọlọ́wọ́n bá máa fẹ́ni tó máa ń bẹ ní èròǹgbà rẹ̀ láti fún ni ẹni tí ó sún ní èròǹgbà rẹ̀ láti fún kó lọ wọnú ẹgbẹ́ awo kó ṣe bọ jù bẹ́ẹ̀ lọ ìyà lórí ìyà ni khasara dunia ó ṣòfò ayé wàlá àkírà ìgbà tó ti ṣe èyí tí ó yẹ kó ṣe láyé ó tún ṣòfò alkiyama wọn lànàbọ̀ wa muhammad sallallahu alayhi wa sallam a fi máa sọ fún àwọn sahaba rudwanullah alayhim ìpè ìnà ruha alqudus nafatha fi ruhi anna nafsan lan tamuta ìpè jibril ó sọ fún mi ó fi sí mi nú ọkàn ipe anna nafsan ẹ̀mí kan lantamuta oníjáde láyé hatta testek mila rizqaha wa testawiba ajalaha àfi kó ṣe ipe ntọ́lọ́wọ́n bá ti ní ó jẹ láyé yóò jẹ tí ó pé bákan náà àsìkò tọ́lọ́wọ́n bá ní ó lò láyé yóò lò yóò pé torí náà wala yahmilanna ahdakum istibta'u rizqi ala yatlubahu bima'asillah torí pé nǹkan tí ń kálukú yín wá àrísìkè ò wá bó ṣe expect ìyẹn ò gbọ́dọ̀ tí í lọ síbi kókó mọ́ lọ fọgbọ́ ọlọ́run ọba ya ntí ọlọ́run ọba ní kò dáa kò dáa náà ni ẹ̀ẹ́n kálábá ṣe nǹkan yìí mi náà lówó ìdúró tí òfin tọ́lọ́run ọba sọ òun ni òde ká méèkì ẹ̀ amáyé ẹni tó ti fọgbọ́ ọlọ́run ọba ya tó sì ń pa so túmọ̀ sí pé ẹni tó lọ fọgbọ́ ọlọ́run ọba ya nìyí tó méèkì ẹ̀ ó ń àkọọ́lẹ̀ pé yóò méèkì ẹ̀ ni tí ò bá fọgbọ́ ọlọ́run bá ya in tó ní ẹ̀yìn ó padà ní ṣùgbọ́n ó ṣòfò pẹ̀lú pó fọgbọ́ ọlọ́run bá ya yóò tún wá jíya rẹ̀ tó bá di jọ́ gbèndé alkiyama ṣùgbọ́n ẹni tó títí ẹ burú jù lẹ́ni tó ṣe yí pé ó fọgbọ́ ọlọ́run bá ya in tó torí ẹ̀ fọgbọ́ ọlọ́run bá ya ọwọ́ rẹ̀ tún wá tẹ̀ ó ṣòfò láyé yóò tún wá jíya tó ṣe yẹn tó bá di jọ́ gbèndé alkiyama sọ̀wọ́mínà nẹ́ẹ̀sì mẹ́ni yá ó ń bẹnu àwọn èèyàn tó ṣe pé tí bèbè ìsìláàmù lòún wà ń tiẹ̀ fàyìn àsọ́bọ̀ wò xeyrùk ma ànàbí tí dáadáa bá ṣẹlẹ̀ sí ẹnu rẹ̀ ó máa dùn yóò lẹ́sìn yìí gbé wa ṣùgbọ́n wàyìn àsọ́bọ̀ tó fẹ́tnà tí nǹkan tí ó fẹ́ bá ṣẹlẹ̀ sí ìkọlàbà àlàwà kìí yóò yẹ ìpadà kún ó ṣe sì mọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ara ẹ̀ ló ń ṣe khasara dunya wal akhira ó ṣòfò ayé ṣòfò alkiyama zalika wal khusranul mubin ọlọ́run tẹ bá ní ẹ̀ ń wẹ́ni tó ṣòfò ní tí ò sí rojú bẹ́ẹ̀ irú èèyàn báyìí ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó wá ń sọ fún wa nípa àwọn èèyàn tó ṣe wípé àwọn dúó déédéé ọlọ́wọ́ba ní ìnàlá yóò tìlú lẹ́dínà ọlọ́wọ́ bá nírú àwọn èèyàn bí wọn ò mú ọwọ́ jẹ̀nà tí ń tẹ́jìrì mi táàtì ẹ̀lẹ́nà àwọn àjẹ́nà tó ṣe wípé akérèmọ́dù ó ń sàn ní abẹ́rẹ́ iná lọ ayẹfọ́ alìmọ̀ yorùbá dájúdájú ọlọ́wọ́ bá a máa ṣe tó bá ń bẹ nírúgbà rẹ̀ kí là ń pè ní èròǹgbà ọlọ́wọ́ bá èròǹgbà ọlọ́wọ́ bá òun náà ní nǹkan tó ṣe wípé ó di ayé mú ó lè jẹ́ pé nǹkan tí ó da lọ́dọ̀ tiwa ni ó dẹ̀ lè má da lọ́dọ̀ tiwa ṣùgbọ́n kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ láyé àbí ṣe pé kí ni ó ń bẹ lérò ń gbọ́ ọlọ́wọ́n wa bóyá nǹkan yẹn dà bí ò dá torí pé tó bá ṣe pé àwọn kankan ṣẹlẹ̀ tí ọlọ́wọ́n bó nímọ̀ ń pa rẹ̀ ó túmọ̀ sí pé ó ní àwọn kankan tó pamọ́ sí ọlọ́wọ́n wa nìyẹn ṣùgbọ́n kò sí tó pamọ́ sí ọlọ́wọ́n wa nǹkan yẹn dà ni kò dáa ọlọ́wọ́n ọba nímọ̀ ń pa rẹ̀ gbogbo ẹ̀rẹ̀ tí ń bẹ lákọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ àsìkò tí ọlọ́wọ́n ọba tó gbà á lérò pé kò ṣẹlẹ̀ yẹn kò sí tó lè yẹ òun ló fà tó fi jẹ́ pé ọlọ́wọ́n ọba ó ń sọ fún wa nínú alukọ̀rán kẹrìm wípé wọ́n máa tẹ̀sà òun ìlànà ìṣẹ́ aláhùn rọ́bùlà alamin ọlọ́run ọba lóko nínú èròǹgbà ọlọ́wọ́n ọba èròǹgbà titiwa àti èròǹgbà ọlọ́wọ́ ọba ó gbọ́dọ̀ máa lọ́pọ̀ ni ó gbọ́dọ̀ máa lọ́pọ̀ tí èròǹgbà wọ ò bá ti lọ pẹ̀lú titọ́ ọlọ́wọ́ ọba nǹkan yẹn ò lè jẹ́ ṣíṣe ló fi jẹ́ pé ẹlòmíà ti gbèrò òun fẹ́ ṣe lé òun fẹ́ ṣe lé tí ò bá sínú ìmọ̀ ọlọ́wọ́ ọba pé yóò ṣe é kò sínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ ọba pé yóò ṣe é nǹkan yẹn bóun gbà á lérò kò lè materialize yóò kàn máa gbèrò yóò máa gbèrò náà ni torí pé kí ni nǹkan yẹn ò sínú mọ́ ọlọ́wọ́n ọba nǹkan tó ń gbà lórí yẹn kò sínú mọ́ ọlọ́wọ́n ọba pé nǹkan yẹn ó ṣẹlẹ̀ kó lọ bá ẹni tí ó mógun ṣe jù láyé tán bá ṣe kò ní ṣẹlẹ̀ náà ni torí pé kò sínú ìmọ̀ ọlọ́wọ́n ọba tí ọlọ́run bó fi wá sọ pé tó ń bẹ́nu mọ̀ mi àsìkò tó yẹ kó ṣẹlẹ̀ ní tí nǹkan yóò fi wá ṣẹlẹ̀ so jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ ń pa kádàrà àwọn afẹ́sìn a máa sọ fún wa ètí ń pè ní maratibul kádà stages of kádàrà stéèjì àkọ́kọ́ òun ni ìmọ̀ ọlọ́run ọba stéèjì kejì òun ni àkọọ́lẹ̀ ọlọ́run ọba ìmọ̀ tó dájú mọ̀ ọlọ́run ọba ó ti bẹ lákọọ́lẹ̀ nǹkan yẹn bó ṣe yẹ kó ṣẹlẹ̀ ọlọ́run ọba ó wà gbà á lérò pé kí nǹkan yẹn ṣẹlẹ̀ regardless of bí nǹkan yẹn nǹkan tó da ni àbí nǹkan tí yóò da tí nǹkan yẹn bá wá ṣẹlẹ̀ eléyìí ni wọ́n ń pè ní alkhalq so stages of nǹkan pé ń kádàrà òun ni àlè ìlmú ìmọ̀ ọlọ́run ọba tó ṣe pé kò ń yẹ stéèjì kejì ni alkitaba àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá kọ́ọ́lẹ̀ kò ń yẹ stéèjì kẹta stéèjì kejì ni alkitaba stéèjì kẹta òní alìrada awolmashia èròǹgbà ọlọ́wọ́ ọba pé kó gba nǹkan yẹn lérò ní ìgbà tí ó bá gbà lérò then stéèjì kẹrin ní tán pè ní alkhalq òní kí nǹkan yẹn ṣẹlẹ̀ bí a ṣe ń bẹnu mọ́ṣáláṣí yìí láàárọ̀ yìí àti gba stéèjì mẹ́rẹ̀ẹ̀rin kọjá abára wa nu mọ́ṣáláṣí ìsìn ni tí ò bá sínú mọ́ ọlọ́run ọba yìí pé èmi lágbájá ọmọ lágbájá màmá bẹnu mọ́ṣáláṣí láàárọ̀ yìí kò lè ṣẹlẹ̀ ni kò lè ṣẹlẹ̀ so ó ń bẹnu mọ́ ọlọ́run bó dẹ̀ ń bẹ ní àkọọ́lẹ̀ ipe kíni màá máa bẹnu mọ́ṣáláṣí bákan náà ọlọ́run ọba gba lérò fún mi òun ni mo fi bára mi níbẹ̀ tí ò bá sínú èrò ń gbọ́ ọlọ́wọ́ bá mo lè ní lérò pé kí ni mo fẹ́ wá mọ́ṣáláṣí bọ̀ mí ní rí wá torí pé kò sínú èrò ń gbọ́ ọlọ́wọ́ bá lóbi jẹ́ pé tá a bá wò bí ọjọ́ mélòó kan nísìn ẹlòmí ò lè kò lè wá kírun àṣùbá nítorí pójú rọ bí a kó tó lọ sùn ó ti gbà lérò pé kí ni òun bọ̀ wá kírun àṣùbá ṣùgbọ́n kò sínú èrò ń gbọ́ ọlọ́wọ́ bá pé yóò wá kírun àṣùbá ọjọ́ yẹn nínú mọ́ṣáláṣí so òun gbà lérò ni èròǹgbà rẹ̀ yẹ kò bá ti tó ń bẹ lákọọ́lẹ̀ ọlọ́wọ́ bá kò bá ìmọ̀ ọlọ́wọ́ bá so kò lè ṣẹlẹ̀ so àwọn tán gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ tán ṣe dáadáa ọlọ́wọ́ bá ní òògùn á mú wọn wọnú tí máa ṣe tó bá ń bẹnu èròǹgbà rẹ̀ ni so tó ń bẹnu èròǹgbà ọlọ́wọ́ bá òun ni pé kí àwọn ẹni tó ṣe dáadáa kó fún wọn sínú àlùjẹ́ náà nítorí ẹ̀ ń bẹnu èròǹgbà ọlọ́wọ́ bá ni pé àwọn tí wọ́n bá fi lè tako àṣẹ ọlọ́run ọba àwọn tí wọ́n ń bọ nǹkan mi tán ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba èròǹgbà ọlọ́run ọba òun náà ni wípé kí ni kí ó fi àjẹ wọn bẹ́ẹ̀ ni tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí òun náà ni pé kó fi àjẹ wọn èyí tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí fún àwọn tán dúró déédéé ó ní pé kó san wọ́n lẹ́sàn dáadáa tó fi jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ pàǹkà tọ́lọ́run ọba fẹ́ tó nífẹ̀ẹ́ sí àwọn nǹkan dáadáa ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí nǹkan tí kò bá dá ọlọ́mọba subhanahu wa ta'ala kò nífẹ̀ẹ́ sí nísìnyí ká ṣe islam ọlọ́mọba nífẹ̀ẹ́ sí ká ṣe àìmóore sí ọlọ́mọba kò nífẹ̀ẹ́ sí ká máa ṣe dáadáa ọlọ́mọba nífẹ̀ẹ́ sí ká máa ṣe àìdá ọlọ́mọba ò nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ká ṣe dáadáa ọlọ́mọba gbà lérò bákan náà ká ṣe àìdá ọlọ́mọba gbà lérò torí pé méjèèjì ló ń ṣẹlẹ̀ tá à ń rí nǹkan kan ò dẹ̀ lè ṣẹlẹ̀ àfi kó wọn bẹ́ ní òrùngbọ ọlọ́wọ́ ṣùgbọ́n ìwòlọ́ ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ sí ìfẹ́ tà ń sọ dàtí kéèyàn lọ́ọ̀fù nǹkan ipe nǹkan yìí nǹkan tí mo láìkì ni ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ nǹkan dáadáa sọ ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ wípé kó fi àwọn ẹni rẹ sí àlìjẹ́nà bákan náà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ wípé àwọn tó bá jẹ́ àwọn ẹni bí ntí wọ́n sí wọn ni kóun náà kó fi san wọ́n lẹ́sàn-án so ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe wípé yaf'alu ma yurid ọba tí máa ṣe tó bá ń bẹ nínú èròǹgbà rẹ̀ ni man kana yadhunnu an lan yansurahu Allah fi dunya wal akhirah gbogbo ẹni tí ó bá ń lérò wípé ọlọ́run ọba ò ní ran òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba ò ní rẹ̀ ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ fi dunya wal láyé ń bí àtìlálkìyàmà falyamdud bisababi ila samaa ọlọ́run bá ní kó sokùnmọ́ sí ilé rẹ̀ súnmọ̀lẹ̀ ẹ̀ta kó wá sokùn yẹn mọ́ rẹ̀ lọ́rùn kó wá gé fàlíyànzó kó wá wò aliyuzi bá nà ṣe ìdòwò máa yẹ kejì kó wò pé ìbínú tó ń bí sí ànábì yẹn sọlọ àṣàlám àbí ìbínú tó ń bí sẹ́sì yẹn bóyá yóò jẹ́ nǹkan tí ó wúlò fóun ni dàtí zẹ́ńtó wà mọ̀ yìí pé ọlọ́run ọba subhana wa ta'ala tó ń lérò ìpé ṣẹ́sìn ṣẹ́sìn lè lè ìṣá ṣẹ́sìn eléyìí ẹ̀sìn tí yẹn lè ṣe tó lè fi ìṣoríire ẹ̀sìn yẹn lè fi rí ìyọnú ni ẹ̀sìn yẹn lè fi rí ìgbádùn láyé ni tó bá yẹ kó ń wo pé ẹ̀sìn yìí òun òrò pẹ́sìn tó lè gbèhun ni ọlọ́run bá ní kò lè kó lọ pokùnso kó pokùnso tó hàn pé ẹ̀sìn islam ò pé òun kó pokùnso fàlíyàmdòbí sábàbí ilẹ̀ sàmà thumma liyaqta' kó sokùnmọ́ sílì rẹ̀ ni àbí kó sokùnmọ́ bomi tó wà lókè then kó ge kó wá wo pé kí ni alìyùzẹ̀ ìbánà rédíò mayakid in tó ń plan yẹn ni bóyá yóò gbé ìbínú yẹn kúrò ló fi jẹ́ pígbà mi ọlọ́run aṣọ fún àwọn kẹfìrí pé mútu bí rédíò kù ìbínú yín tẹ̀ ń bí sẹ́sìn yẹn kú pẹ̀lú ẹ̀ ẹ̀ para yín pẹ̀lú ẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn tí ọlọ́run ọba yẹnu sí ni anabi muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba lódodo ni sọ ẹni tí ò bá tẹ́ lọ́rùn kò ṣe ní tó bá wù ú bí ó bá parẹ́ kó parẹ́ yóò pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala kó wá ọkọ̀ bí àtòrí kó ń para àwọn èyí ń wá ní pé kíni èyí ní kẹ́sìn ọlọ́run ọba kó má rí ìrànlọ́wọ́ èyí ní kí anamisọ́lá sálàm kí ẹ̀sìn rẹ̀ kó má tàka rárá ọlọ́wọ́n bá ní iná lànà sùúrù sùlànà wàlẹ́dí náà amánu filhayati dúníà filakira ọlọ́wọ́n bá ní iná lànà sùúrù sùlànà wàlẹ́dí náà amánu filhayati dúníà yóò mẹ́ kúmùl aṣáàdì ọlọ́wọ́n ní ẹ̀sìn wa òjíṣẹ́ wa àwọn ọlọ́wọ́n bó fún so ẹ̀sìn yìí nǹkan tí ó spread ni ẹ̀sìn tí ó lọ káàkiri kí gbogbo àwọn kẹfìrí parapọ̀ pé kò ní lọ ibi kò ní spread yóò spread kódà kan para wọn torí ẹ̀ so ìwọ tó ní doubt pé ẹ̀sìn tí mò ń ṣe iṣẹ́ ẹ̀sìn ni wọ́n ò lẹ̀ ní doubt ṣùgbọ́n tó bá fẹ́ máa ní doubt náà continue tó bá fẹ́ parẹ́ ẹni ó lè parẹ́ wàhálà àti tiẹ̀ ní ó pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹ̀sìn yìí bánàbí sọ̀rọ̀ lásán bó ṣe mú wá bó ṣe ń bẹnu alukur'an kẹrin ìlànà nìyẹn ẹni tí ó bá gba kur'an ní ìlànà kó ṣe tó bá wù fún rẹ̀ kó lo life tó bá wù ṣùgbọ́n wọn tó dúó déédé ọlọ́run bá subhanahu wa ta'ala yóò san wọn lẹ́sàn ìdúó déédé wọn so a gbọ́dọ̀ mọ́ ní dáòtù nípa alukur'an àtòfinú rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala jẹ́ kó yé wa ìpè inna hadha alukur'an ẹ̀ àdì lílẹ̀ ti àkọ́ ọmọ alukur'an yìí ibi tó ń tì lọ òdibi tó fi tọ́jú tó dúó déédé jù yóò bá ṣírù mímí lẹ́dínà yàmàlú nà sọ́líhàt anna lahum ajran kábìrà ọlọ́run ní àwọn tó ṣe wípọ́n dẹ̀ jólúgbàgbọ́ tán dúró tí ó ń fún wọn ní ròdù wípé ládá tó tóbi ń bẹ fún yín bákan náà ọlọ́run bá ní dáálíkẹ́l kìtàbù tíra yìí láàárọ̀ ìbàfì kò síyè méjì ń bẹ rárá kò nídìí kẹ́ dáòtú ẹ̀ ṣùgbọ́n kọ́lọ́run bá kó ṣàánú wa ibi tí nǹkan dàrú mẹ́lòmíì dé constitution tí àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ fọwọ́ ara wọn kọ tán jọ jòkó tán fọwọ́ ara wọn kọ́ ó lè dìfẹ́ǹdì ẹ̀ ju bó ṣe lè dìfẹ́ǹdì tìrọ ọlọ́run ọba lọ bẹ́ẹ̀ ni alukur'an karim tírà tó clear òfin inú rẹ̀ clear yóò máa ní dáòtú ń pa pé kò ń dìfẹ́ǹdì ẹ̀ ìfiránti complex yóò máa ṣe ń gbà tó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ musulmi gidi yóò dúró ti tó alukura ni so òfin rẹ̀ tó clear ni yóò dúró ti pé ń tẹ́mi dúró lé lórí lélẹ́yìí ẹ bọ̀ tẹ àwọn àṣà wa bàbá wa máṣe máṣe kí ló kàn wá pẹ̀lú àwọn bàbá wa àwọn èèyàn nílùú wa máṣe ń ṣe ni ẹ lá òfin ọlọ́wọ́n ọba òun gẹ́gẹ́ ní òfin iná òdàlá wẹ̀lúhúdà ọlọ́wọ́n ní ìmọ̀nà òun gẹ́gẹ́ ní ìmọ̀nà ìmọ̀nà òun gẹ́gẹ́ ní ìmọ̀nà so gbogbo tó bá ti takò alukoran fọwọ́ ọba tẹ́lù lọ́lọ́wọ́n bá sọ fún wa ní àyàtà ti kà síwájú pé zálìkẹ́ bí annalá ọlọ́run ní torí pé kí ni ọlọ́run ọba ní ọbọ̀ òdodo wọ́n na máa yẹjọ orí nàmi dún ní ìbátín ní táwọn èèyàn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba òfo gbogbo ẹ̀ wà á náláwọ̀ àlẹ́yìn kẹ́bíir ọlọ́run ọba ní ọba tó ga ọba tó tóbi òun lọ́ba tó yẹ ká juwọ́ ju sẹ́lẹ̀ fún ìtàn fi ń pè ní ọlọ́run allah náà nìyẹn òun náà ni al-ma'abudu haqqin alẹ́dìí ọba tó ṣe pé òun náà là ń sìn ní ti òdodo ọba tó ṣe pé gbogbo nǹkan tí àwọn èèyàn juwọ́lẹ̀ fún ní ìjuwọ́lẹ̀ pátápátá kò sí yìí tó lẹ́tọ̀ọ́ sí àyàfi òun nìkan eléyìí ni wọ́n ń pè ní al-iman eléyìí ni wọ́n ń pè ní at eléyìí ni wọ́n ń pè ní gbàgbọ́ òun náà ń pè ní ìmọ̀ ọlọ́run lọ́kan ẹni tó gbà pé ti ọlọ́run bá sọ òun náà ní fáínà ẹni tó ṣe pé ti ọlọ́run bá sọ kò túmọ̀ yẹ̀wò kó máa fi àṣà kan kọ̀m̀pìẹ̀ rẹ̀ ní àbí ọ̀rọ̀ tí àwọn bàbá àbáwọn ẹ̀yà kan sọ eléyìí ni tí ọlọ́run ọba tó fẹ́ fún wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ẹni tó máa ń wò wípé ẹ̀sìn yóò kì í ṣẹ̀sìn òun ò lè rí jẹ́ ń bẹ́ẹ̀ òun ò lè rí gbádùn bí ẹ̀sìn yìí tó ń bá ṣe ọlọ́run ọba ní tó simple ni fàlíyàmdùdù sábàbí ìlàsánmà kó sokùn mọ́ sílẹ̀ tó mọ̀ lẹ́ẹ̀kta kó gé lẹ́yìn yẹn ni kó máa wo ali ìdìbàdàn akẹ́jọ́ mayagiz bóyá nǹkan tí ó ń ṣe ní ìbínú tó ń bí bóyá nǹkan tó ṣe pé yóò jẹ́ nǹkan tí yóò lọ ni nígbàtí ó bá ṣe nǹkan tó ń ṣe yìí ọlọ́wọ́bá subhanahu wa ta'ala ó ń tẹ̀síwájú ó ní wàkàzálìkà zalnahu ayatin bayyinatin ọlọ́run ní bá ṣe sọ kalẹ̀ ní àwọn verses àwọn aya bayyinati tó kílẹ̀ tí ó sì rújú ń bẹ́ wa anna lọ àyà dímọ̀ yurid àti pé kí ni ọlọ́wọ́ bọba tí máa fi ṣe kò gẹ̀ẹ́rẹ̀ ni man yurid ẹni tí ó bá ń bẹ nírú ń gbà láti fi ṣe kò gẹ̀ẹ́rẹ̀ èyàn kan ò ní ṣe kò gẹ̀ẹ́rẹ̀ àfikún ṣe kó ń bẹ nínú ìmọ̀ ọlọ́wọ́ ọba ó ti ń bẹ lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ló bẹnu èròǹgbọ́ ọlọ́wọ́ bá pé ẹni yìí yóò ṣe kò ni bákan náà ọlọ́wọ́ subhana wa ta'ala ẹni tó bá nífẹ̀ẹ́ náà lẹni tí ó fi ṣe kò ń gẹ̀rẹ́ ọlọ́wọ́ bò dẹ̀ ní nífẹ̀ẹ́ èèyàn kan àfi kó ṣe pé nìyẹn gan fún rẹ̀ ó ń tọ ìlànà tó tọ́ torí ẹni tí ó bá ń tọ ìlànà tí ó da ọlọ́wọ́ bá kò ní ṣàánú rẹ̀ ẹni tó bá ń tọ ìlànà dáadáa ọlọ́wọ́ bá kò ní dágun lásìí ọlọ́run sọ pé àfànájà alùn mùsùlùmí ní kálmùjìrìmí ọlọ́run ní àwọn tán juwọ́lẹ̀ fófin wa ṣé àwa tírìtì wọn bá ṣe tírìtì àwọn kò kí èèyàn àwọn tó ṣe pé tá a bá sọ̀rọ̀ wọn ó gbọ́rọ̀ wa dànù má lẹ́kùn kẹ́ ìfọ̀tà àkómọ́ ọlọ́run nírú dájọ́ wo lẹ́yìn ṣe yìí èèyàn tí ò respect òfin ọlọ́run ọba àwọn ọlọ́run bó wa ṣàpọ́nlé rẹ̀ tó bá di jọ́ ń gbé ní alkiyama àwọn ọlọ́run bó nífẹ̀ẹ́ rẹ̀ rárá ẹni tọ́lọ́run bó nífẹ̀ẹ́ lẹni tó ṣàpọ́nlé òfin ọlọ́wọ́n ọba ẹni tí ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ òun lẹni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba èèyàn kó wá ní máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba kó máa rẹ̀spẹ́tì òfin ọlọ́wọ́n ọba kó wá lè jọ́ ń gbé ní alikiyama káwọ́ ọlọ́wọ́n ọba káwá dágun lásì rárá a ní dágun lásì wọn àwọn tí a ṣe dáadáa fúnnu bẹ́ẹ̀ lèèyàn kan ò ní máa takò òfin ọlọ́wọ́n ọba káwọ́ ọlọ́wọ́n ọba káwá pọ́nlé pẹ̀lú pé kí ni tó bá dijọ́ ń gbé ní alikiyama a ṣe ní ọmọ aljanna rárá òfin ọlọ́wọ́n bá ní pé tó bá ṣe dáadáa yóò pàdé dáadáa ẹni tó bá rẹ̀ ṣàbúrú náà òun ló pàdé àbúrú rẹ̀ iná lẹ́dí iná amánu ọlọ́ni àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ wọ́n lẹ́dí iná adu àti àwọn tí wọ́n pera wọn ní yahudi àwọn yahudi àwọn ni àwọn tí wọ́n jẹ́ àrọmọdọ́mọ yahuda lára àwọn ọmọ anabi yakubu alayhi salatu wasalam so wọ́n pè wọ́n ní yahudi àwọn lárúbá wọn pè wọ́n ní yahud lẹ́ni tó fi tì sí gbólóhùn yahuda wọ́n pè wọ́n yahud àwọn lárúbá wọn fi tì sí yahuda so gbogbo ilárúbáwá ṣe ń pe àwọn tí wọ́n jẹ́ àrọmọdọ́mọ yahuda òun ni yahud so wọ́n fi wọ́n pọ́n pè wọ́n yahud nítorí eléyìí ọlọ́wọ́ subhanahu wa ta'ala wa ní nàlẹ́rí na amànú dájúdájú àwọn tí wọ́n jẹ́ amànú tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ òun rí fẹ́ sí àwọn ọmọlẹ́yìn anábì muhammad sallallahu alayhi wa sallam wàlẹ́rí na adú àti àwọn tí wọ́n pera wọn ní yahudi tán pera wọn ní àrọmọdọ́mọ yahuda àwọn àfẹ́sì míì ní rárá ìtọ́ fi ń pè wọ́n ní yahudi òun ni pé wọ́n sọ pé inna hudna àwa túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá torí náà wọ́n máa ń pè wọ́n ní yahud àwọn tí wọ́n túbá ìkíní kejì náà ló lọ yahud wọ́n fi wọ́n ti sí ọ̀dọ̀ kanú àwọn ọmọ anabi yakub yẹn jacob aleyhi salatu wasalam so àwọn àrọmọdọ́mọ rẹ̀ ni wọ́n pè ní yahud ọlọ́ni àwọn tí wọ́n pẹ̀rẹ̀ àwọn yahudi wọ̀sọ́bí iná àti àwọn sọ̀bí òun àwọn làwọn sọ̀bí òun àwọn náà làwọn ìran kan tó ṣe pé wọ́n fira wọn ti sí ọ̀dà náà ibrahim alayhi salatu wasalam ṣùgbọ́n àwọn ìràwọ̀ ni wọ́n ń bọ̀ àwọn ìràwọ̀ làwọn ń ṣe ìjọsìn fún ni wọ́n ń ké pé ń tiwọn wọn nasọ́ra àti àwọn nasọ́ra àwọn nasọ́ra gbólóhùn nasọ́ra gbólóhùn tí wọ́n yọ láti àyè kan tí wọ́n ń pè ní nazareth so nasọ́ra làwọn tí wọ́n fira wọn ti sí nazareth àwọn afẹ́sì míì ní nasọ́ra àwọn tí wọ́n fira wọn ti ipe gbólóhùn tí yọ látara ansọ́rù ni àwọn airpods gbàtánàbì isa ni man ansọ́rì lọ́lá ẹ̀yìn èèyàn talẹ́ni tó fẹ́ ẹ̀pù mi tí ó sọpọ́tì tí mo dólé lórí táàjọ mọ́ di òfin ọlọ́run bá mú àwọn hawari yóò àwọn disciples ẹ̀ wọ́n wá sọ pé náà nù ansarullah àwa ṣetán láti ran iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ so àti gbẹ̀yẹn ni wọ́n ti ń pè wọ́n nínà sọ́ra ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ òun náà ni pé n tí ànábì Isa alayhi salatu salam tó mú wá fún wọn lófin látọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n yí padà báwọn àáfàá náà ṣe yí tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó mú wa bá ṣe yí padà tí kálukú ti tìkú ti bọ́ kálukú ti ìfẹ́ nu wọn bọ́ tọ́lọ́wọ́n bá fi rán anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn iṣẹ́ ẹ̀sìn oríṣiríṣi pàǹtí ló ti kúnú ẹ̀ kò sí yàtọ̀ láàrin àwọn àáfàá yẹn àti àwọn nàṣọ́ra tí wọ́n ti tìkú ti bọ́ tí ọlọ́wọ́n bá fi rán anabi isa alayhi salatu wa salam kò sí yàtọ̀ láàrin àwọn yahudi àwọn àáfàá tí wọ́n ti tìkú ti bọnú ẹ̀sìn anabi muhammad sallallahu alaihi wa sallam àtàwọn yahudi náà ti tìkú ti bọnú eyín tí anabi musa alayhi salatu wa salam tó mú wa ẹlòmíì yóò pé torí pọ́n ti pẹ́ra àwọn mùsùlùmí so òun ti rí bí gbé ìgbà nìyẹn rárá ìsìláàmù tí ọlọ́run ọba fẹ́ ni ìsìláàmù tó ń bẹ ní ìbámu pẹ̀lú tí ànábì kúlé lórí sọ́lọ́lọ́ àṣálàm ẹni ìsìláàmù tó bá ti yàtọ̀ sí ẹni òfò ni kò ń ṣe ìsìláàmù ẹni islam tí yẹn bá ṣe tó bá ti yàtọ̀ sí tí ànábì kúlé lórí kò ń ṣe islam torí náà kó tó ṣe ẹ̀sìn ẹyẹ ọ̀kan wo bó lànábì ṣe ṣe otherwise ní kéèsì wo dàbí kéèsì àwọn yahudi àti nasọra ni torí pé àwọn nasọra in tí wọ́n ń ṣe lẹ́sìn lónìí kọ́ ni tànábì wọn fún wọn àwọn yahudi in tí wọ́n ń ṣe lẹ́sìn lónìí òun kọ́ ni nǹkan tí ànábì musa mú wá fún wọn gbogbo ẹni tó bá pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó ṣe pé tó ń ṣe lẹ́sìn kò kí ń ṣe àlàyé tí anábíwa muhammad sallásánmú wa òun àtàwọn yahudi àti nasọ́ra ìkẹkẹ̀nà gbogbo wọn lọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ló fi sọ wípé iná lẹ́dínà amánu àwọn tí wọ́n pẹ̀rẹ̀ wọn ní mùmìnì tí wọ́n dúró déédéé ọlọ́wọ́ bá yin àwọn yẹn wọ́n lẹ́dínà háàdù àtàwọn tó pẹ̀rẹ̀ wọn ní yahudi torí tó yẹ kí gbogbo wa ká jẹ́ òun náà ni olùgbàgbọ́ ká jẹ́ mùsùlùmí ká juwọ́lẹ̀ fọ́lọ́ ni ṣùgbọ́n àwọn nǹkan ni wọ́n á fúnra wọn lórúkọ ipe yahudi lèmi ìkan nínà sọ́ra lèmi báwọn èèyàn ṣe ń fúnra wọn lórúkọ lóríṣiríṣi orúkọ kọ́ la fẹ́ lò lókùnbà téèyàn bá ti pè rẹ̀ lórúkọ burúkú tó ṣe pé orúkọ tó pè rẹ̀ orúkọ tó dáa ni a ní problem pẹ̀lú orúkọ ṣùgbọ́n kí ló ń ṣe nu orúkọ yẹn ẹ àwa ni olùgbàgbọ́ àwa ni ọmọlẹ́yìn anabi ibrahim àwa ni kìnnì kan ntó pèrè kọlómátà àwọn sọ bí ń tà ń sọ yìí wọ́n fẹ́ràn wọn ti sọ́dọ̀ anabi ibrahim alayhi salatu salam ṣùgbọ́n lọ́wọ́ ọba ó sọ ń pa anabi ibrahim ìpè anabi ibrahim alayhi salatu salam ọlọ́wọ́ ọba ní hanif ni ẹni tí òun ṣẹbọ ni ṣùgbọ́n èèyàn kan pèrè lọ́mọlẹ́yìn ànábì ibrahim òun dẹ̀ ń bọ ìràwọ̀ so kò jọra wọn ìfẹ́ àpò pèrè lọ́mọlẹ́yìn ànábì ibrahim yẹn kò gbálẹ̀ wájú ọlọ́wọ́n ọba ẹ àwa kan ní epas àwa kan nasara ọmọlẹ́yìn anabi isa alayhisalatu wasalam kílẹ̀mù lásán nìyẹn ẹni bọ́ọ̀lù ó lè lé kílẹ̀mù máyà kó fi rẹ̀ tì sẹ́nibọ́dì ṣùgbọ́n ṣé ẹni tó fi rẹ̀ tì sí yẹn ṣe ń tó ń ṣe ló ń ṣe anífẹ́ anabi muhammad sallallahu alaihi wa sallam kílèmù nìyẹn anybody ló lè lé kílèmù yẹn ẹni tó lóun nífẹ́ anabi sallallahu alaihi wa sallam tó lọmọlẹ́yìn anabi lòun ṣùgbọ́n tó bá gbọ́ kọ́lá rasulullahi sallallahu alaihi wa sallam yóò ní àfáà ní tẹ́ sọ ẹ́ báwọn bàbá tí wàá ṣe máa ń ṣe kílẹ̀mù ní tó kílẹ̀mù kò ní fi ànàbí wọ́n sọ ń tánàbí sọ fún ẹ sọ̀rọ̀lọ́ ní táwọn èèyàn máa ń ṣe láwùjọ títí wa yóò wá fi ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ àṣà yéé gbọ́rọ̀ ànábì muhammad sallallahu alaihi wa sallam yéé gbàdánù but the same person ni ó sì ní reckless audacity yẹn láti lè fi rẹ ti sọ́dọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ọ̀bá ní kúlín kúntùn tó hẹ̀bùn náà fa tẹ́bìrú ni tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá ẹ tẹ̀lé mi bí mo ṣe ń sọ fún yín ni ẹ máa tẹ̀lé yọ̀bíbùkúmùlá ọlọ́ọ̀bá ó nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n anábì ń sọ fún ẹ pé kò ṣe báyìí sallallahu alaihi wasallam òun ní nǹkan táwọn bàbá tí wá máa ń ṣe ní ìfẹ́ náà wá dá common sense ní ọmọlóhun nífẹ̀ẹ́ ìyá àwọn òun nífẹ̀ẹ́ bàbá àwọn bàbá ń pa aláṣẹ nǹkan dáadáa olóhun ò ṣe ṣùgbọ́n ó ṣe ń pariwo káàkiri síwìtì ló ń gbélù ló ń jó òun nífẹ̀ẹ́ bàbá àwọn òun ìyá àwọn bàbá dẹ̀ ń pè síbi nǹkan tó dáa kò ṣe irúfẹ́ wo nìyẹn so ló ń jẹ́ pé ọlọ́wọ́n ọba ó sọ nínú àyà yìí ní yìí tó clear wípé àwọn tí wọ́n jólùgbàgbọ́ òdodo tí wọ́n dúró déédéé iná lẹ́dínà ámànù àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wàlẹ́dínà háàdù àtàwọn tẹ́pẹ̀rẹ̀ àwọn yahudi wọ̀sọ́bí iná àti àwọn sabians ni wọ́n ná sọ́ra àti àwọn christians wal majus àtàwọn magians àwọn làwọn majus àwọn làwọn tó ṣe pé iná làwọn ọmọ ń bọ́ ń tiwọn àwọn gba ipá wọn náà ipe ayé tá a wà yìí ọlọ́run méjì ló ń bẹ ìmọ́lẹ̀ àtòkùnkùn so ọlọ́run ìmọ́lẹ̀ òun ló dá wọn kan dáadáa ọlọ́run òkùnkùn òun ló dá gbogbo àwọn nǹkan tí ò dá ṣùgbọ́n kí làwọn máa fi súnmọ́ ọlọ́run ìmọ́lẹ̀ yìí òun nìkan àwọn ọmọ bọ̀ náà àwọn ilé làwọn náà ń pè láwọn magians àwọn magians wọ́n ń pè wọ́n ní majusi àwọn lárúbáwá pè wọ́n majus àwọn eléyìí àwọn ni wọ́n wà ní àwọn ààyè bíi pasha náà máa ń pè ń gbà yẹn ṣùgbọ́n ìlú iran lónìí àwọn tóbi tó jẹ́ pasha nìyẹn nígbà yẹn so ìlú wọn iná náà máa ń bọ́ ń bẹ́ẹ̀ ìgbà tó yá ó pé tẹ́sìn ń wọ ọbẹ̀ ó pé àwọn èèyàn ń gbẹ̀sìn nísìnyí iran níso ti di ìlú tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn àlì ni wọ́n ń sìn bẹ́ẹ̀ rọ́dí ọláwàánù ọkọ̀ ọmọ ànábì sọ̀lá àsálàmù òun làwọn ń sìn lẹ́sìnsìn wọ́n kúrò níbi ìmọ̀ ọbọ̀nà wọ́n padà ìsìláàmù padà wọ́bẹ̀ wọ́n ṣe yẹn lọ ìsìláàmù gidi wọ́n ṣe fáwọn ọgbà díẹ̀ nígbà tó yá odi pé kí ni wọ́n padà síbi ìmọ̀ ọbọ̀nà so ní iran lónìí àwọn tó àlì rọ́dí ọláwàánù wọ́n pọ̀ mbẹ́ẹ̀ àwọn tó ṣe ń bọ̀ náà wà ń bẹ́ bẹ́ẹ̀ kọjá wọn magians ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni gbogbo wọn pátápátá wà lẹ́dìnà aṣáku àti àwọn ẹlẹ́bọ mọ́kà tó ń ṣe wáàsí láàrin wọn iná lọ àyẹ́fúsílú bẹ́yìn náà yọmọ kìyàmà ọlọ́wọ́ ní òun ó ṣàpìyà láàrin wọn tó bá jọ ń gbin àlìkìyàmà kálukú ó wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tẹ dúó déédéé tẹ tẹ̀lé bá náà ṣe mú wá fún yín ẹ̀yin ó wà lọ́tọ̀ àwọn tó ṣe pé tí wọ́n pera wọn ní yahudi ntí anabi musa alayhisalatu wasalam tó mú wá fún àtàwọn anabi wọn tó kú tí wọ́n yí padà àwọn ló wà lọ́tọ̀ àwọn tó padà wọn nà sọ́ra tó yí ntí anabi isa mú wá fún wọn padà àwọn ló wà lọ́tọ̀ àwọn tí wọ́n ní ẹ̀sìn bàbá àwọn kan làwọn ó máa ṣe bá a ṣe máa ń tara wọn nígbà á ní ẹ̀sìn àbáláyé wàláyé ọ̀rọ̀ ìsọkúsọ ni ẹ̀sìn wọlé ẹ̀sìn àbáláyé gbólóhùn yẹn ìtumọ̀ ẹni pé anabi adama alayhisalatu wasalam ẹlẹ́bọ ni taba ní ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé ẹ̀sìn islam ni inna dina inda islam sẹ́ni tó bá ní ẹ̀sìn kan lẹ̀sìn àbáláyé tó ń sọ ní pé ànábì ádámà tó jẹ́ bàbá gbogbo ọmọ ènìyàn ipe ẹlẹ́bọ ni ṣàngó ló ń bọ ọya ló ń bọ ọbàtà ló ń bọ ìsọkúsọ ọ̀rọ̀ nìyí ẹ̀sìn àbáláyé náà ni ẹ̀sìn islam ọlọ́run ní tó bá jọ́ mọ́ alikiyama yẹ́fṣẹ́lú bẹ̀yìn náà òun á ṣàlàyé ẹ̀ẹ́lẹ́dá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn àwọn kan máa ní ẹ ọlọ́run kan náà là ń pé nígbà tí ìrẹ̀kan sọ̀sọ̀ kú sọ láìpẹ́ yìí inú àwọn tó ń fira wọn ti sí ní ìmọ̀ tó ṣe pé aláìmọ̀ kan ni ọlọ́run ló ń dájálẹ̀ láàrin wa ìsọkúsọ ọ̀rọ̀ nìyí ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ ṣe lè sinú ọlọ́run ní òun ó ṣe ṣe kí ni òun ó ṣe fásitì òun á pín wọn lẹ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yìn tó ṣe tèmi ni ẹni tí ó ṣe tèmi ni. so gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátá wọn wá sọ nǹkan tó takora wọn ìkankan náà gbogbo ọjọ́ ń sọ bẹ̀ẹ̀ látòrí ànábì inú àlesọ̀rọ̀ sàlám tó jẹ́ ní àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá rán sí àwọn èèyàn ńgbà tí nǹkan dàrú tíṣọ́ ìtọ́ni gbáwọn èèyàn mú òjíṣẹ́ àkọ́kọ́ òun náà nínú àlesọ̀rọ̀ sàlám ànábì adam àlesọ̀rọ̀ sàlám lásìkò títí àwọn nǹkan ṣì ń bẹ́ẹ̀ àwọn èèyàn tí ma gbé gbogbo ẹbọ oríṣiríṣi wọlé ṣùgbọ́n àsìkò anábìnú alẹ́sọ̀látọ̀ sọ́lám ẹbọ ó ti wà lóníranran ṣàìtọ́ni ti gbáwọ̀ èèyàn mú so gbogbo àwọn anábì ọlọ́wọ́ bá àtàwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá nǹkan ọ̀kan náà náà ń sọ àní ibùdókòlá ẹ ṣe ìbádà ọlọ́wọ́ bá wáṣẹ́ níbi tọ́hút ẹ sí tọ́hút gbogbo wọn pátápátá bẹ̀ẹ́ látòrí nuh alẹ́sọ̀látọ̀ sọ́lám te dori anabi muhammad sallallahu alaihi wasallam anabi isa alayhi salatu wassalam ikakana gbogbo ọjọ́ ń sọ anabi isa ò ní káwọn èèyàn sin lọ́n mẹ́ta kò ní kan sin lọ́n mẹ́rin bẹ́ẹ̀ ni kò ní kan sin méjì ọlọ́run ọba ẹyọ ọ̀kan ṣoṣo náà ló ní kan máa képe òun ló ní kan ẹra wọn lẹ̀ fún pátápátá ẹrú ọlọ́run yẹn dẹ̀ lòun jẹ́ òjíṣẹ́ rẹ̀ lòun jẹ́ akọ̀rán ní ṣàlàyé gbogbo eléyìí ṣùgbọ́n àwọn èèyàn wọn introduce tó wù báwa mùsùlùmí náà ṣe ń ṣe tẹ́lómi ó kúrò ní islam pẹ̀lú ẹ ẹlòmí tó bá wo àfá rẹ̀ yóò wá wo ìfẹ́ tó ní sí àfá ìfẹ́ afọ́jú ìfẹ́ tí ó da yóò wá pe àfá lóríṣiríṣi ó lè lánà bí wà náà ni ó lè lọ́lọ́run wà ní ó lè níwọ ní kinní kan ìwọ ló ń rọ́jò ìwọ ló ń ṣeré àwọn attributes ọlọ́wọ́ bá yóò wá gbé fáfá yóò wá sọ àfá di ọlọ́run tí ń ṣèjọsìn fún ìròyìn àbí àwa ní kíni mùsùlùmí lòun kò ń ṣe mùsùlùmí irú èèyàn bẹ́ẹ̀ ń ṣe mùsùlùmí ó lè máa pè rẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n kò ń ṣe kò ń ṣe kíni kò ń ṣe mùsùlùmí torí pé anábìwá muhammad sallallahu alaihi wasallam tó wá gbógun tì ní òun lòun gbé àfáà rẹ̀ sí irú àǹkan báyìí wá pọ̀ jántẹ́rẹ́ láwùjọ so irú mùsùlùmí bẹ́ẹ̀ tó bá ń búyà orí tó ń bú náà sọ́ra ẹni tó pè ní mùsùlùmí bẹ́ẹ̀ tó bá ń búyà orí tó ń bú náà sọ́ra òun ni ọmọ ìyá náà ni wọ́n so a gbọ́dọ̀ mú ọlọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo eléyìí lọ́wọ́ ọba ń sọ fún wa nínú alukur'an wípé ìtàkàdù ahbara hum warubana hum àwọn àfáà wọn wọ́n mú wọn ní àrùbábá ni wọ́n sọ wọ́n dọ̀lọ́wọ́ mìdúnilá wọn sin lọ́wọ́ aláàmà àbí wọ́n pè wọn papọ̀ mọ́ allah ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba wọn ń pin láàrin wọn àti láàrin ọlọ́wọ́ ọba àti àwọn àfáà wọn ọlọ́ọ̀bá ni walmasi ibn mariam ibi táwọn míì bá dé nu wọn mú mọ̀ sí ọmọ mariam wọ́n tún ṣe kíni wọ́n sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú pọ́ńkẹ́ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wọ́n máa omiru ilà àlìyà àbúrò ilà wàhídà ọlọ́ọ̀ ní ìlàhù kan god ẹyọ kan náà la pa wọ́n láṣẹ ìpè kíni kí wọ́n ṣe ìjọsìn fún àpá wọ́n láṣẹ pé kán ṣe ìjọsìn fún kankan ju gọ́ọ̀dù kan náà lọ ilá anwáhida láàyíra ìlàhù subhanahu amma yushrikun kò sí nǹkan kan kò sí gọ́ọ̀dù kan tó ṣe wípé lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún àyàfi allah subhanahu mímọ́ ọlọ́ọ̀bá kankan kankan amma yushrikun kúrò gbogbo mi nǹkan táwọn èèyàn papọ̀ mọ́ ayé ọkùnrin tó clear lélẹ́yìí so nígbà tí ọlọ́run bá ń bú àwọn tí wọ́n pe mọ̀ sí tí wọ́n gbé sí ipò ọlọ́run pé wọ́n ń ké pé wọ́n ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń gúnran fún tọ́lọ̀ sọ pé ṣe ni wọ́n ṣe bọ́ bó wà lẹ́ni tó ṣe yí pé ṣéwù kan lòún pè ní lòún pè lọ́lọ́n ipò táwọn kan gbé mọ̀ sí ìsí lòún gbé ṣéwù tiẹ̀ sí ṣéwù rẹ̀ ní kò sí ipò rẹ̀ ṣe lè ga tó wájú ọlọ́run bá kò tó ipò ànábì isa alayhisalaam ṣùgbọ́n láwọn ò ti jú ni ọlọ́ba ńlá kò ti káfara lẹ́rìí náà kọ́ọ́lù ìnáláwà lè gbogbo ẹni tó bá pe mẹ́sáyà lọ́lọ́run kẹfẹ́rẹ́ ni alukuran tó clear ni bó wà lẹni tó ń pe ṣéwù tiẹ̀ lọ́lọ́run ẹni tó gbé ṣéwù rẹ̀ ipò ọlọ́run ọba ó gbé fún ṣéwù rẹ̀ a rí pé kẹfẹ́rí tìyẹn tún ju eléyìí lọ lẹ́ni tó wọ́ọ̀sì jù yẹn lọ lẹ́ni tó ṣe wípé ìgbà tó wo sọ̀rọ̀ ó ní wàmọ́ kẹ́lbù wàlhìnzíru ilá ìlàhùnà ó ní ajá tó kúlẹ̀ yìí àtẹ̀lẹ́dẹ̀ yìí ìlàhùn wa ni ọlọ́run wa nìyẹn torí pé àwọn gbà pé gbogbo nǹkan náà lọ́lọ́run ọlọ́run náà gbogbo nǹkan bí iran dọ̀dọ̀dọ̀ táwọn míì àmọ́ ṣe ńgbà tó bá láwọn ń ṣe kíni àwọn ń ṣe tẹ́ríkíà àwọn ń ṣe tẹ́ríbíà yóò wá mọ̀ bẹ̀ lọ mùrí díkìlẹ̀ lé tí ẹ bá wá ní fóònù ni yóò ní mọ̀ ṣe lọ́sàn kan tí mo fún yẹn ọ̀hún ti gba tí a sọ fún pé ọlọ́run délé yìí ìgbà yẹn a sọ pé ó ah, ti wà sọ́là ó ti débi tí a fẹ́ kó dé tó bá sọ fún pé fóònù tó ń tí ò bá pé fóònù fóònù mọ́ tó bá ń pè lọ́lọ́run ìgbà yẹn ló wà sọ́là náà bó la ṣe fẹ́ sọ ọlọ́run bá nílẹ̀ kọ́tí káfàrà lẹ́dí iná kọ́lù iná láhàwọ̀ àlùmọ̀sí ẹni tó bá pe aláà ní mẹ́sáyà kẹfẹ́rí ni ṣé mẹ́sáyà á máa kọ̀m̀pẹ́ mẹ́sáyà mọ́ fóònù ẹni tó pe mẹ́sáyà ní aláà ọlọ́run ní kẹfẹ́rí ni ẹni tó wá pe ọlọ́run tó pe ọlọ́run bá ní kíní tó pe fóònù lọ́lọ́run kọ́ ló fi jẹ́ pé ẹlòmí yóò máa tako nàṣọ́ra yóò máa tako yahudi ṣùgbọ́n yahudi bẹ́ta rẹ̀ ó bẹ́ta rẹ̀ ní àmọ́yé gbà òun náà kan fi islam bojú ni so àwọn àyà yìí àyà tó clear ni ọlọ́wọ́n bá lọ́wọ́ ṣòun pínyà láàrin gbogbo àwọn èèyàn tó bá di jọ́ gbèndé alkiyama ibi tẹ́ ń kálukú lẹ́tọ̀ọ́ sí òun lòun ọlọ́wọ́n bó fi sí so ẹ̀sìn tá a ṣe òun náà ni ẹ̀sìn tí ọlọ́wọ́n bá tó fi rán anábìwá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n bá ní iná láàrin akúlé ṣe ń ṣe ọlọ́wọ́n bá orí gbogbo nǹkan kò sí nǹkan tó pamọ́ fún un so kí n kálukú wa ká ṣe kára wa ká sin lọ́wọ́ bá bó ti tọ́ àti bó ti yẹ àwọn nǹkan rẹ̀ dandan ká jìnà sí i ká má gbé nǹkan tí ó wa wọnú ẹ̀sìn wa lórúkọ pa àfẹ́ súnmọ́ ọlọ́wọ́ bá ni èyí tá a fi súnmọ́ ọlọ́wọ́ bá òun ni ká tẹ̀lé àṣẹ ànábi wa muhammad sallallahu alaihi wa sallam gbogbo tí o bá ti kí n ṣe sìn láyé ànábi sallallahu alaihi wa sallam kò lè jẹ́ sìn ní òní eléyìí ni tí imaamu malik rahimahullah ta'ala tí wọ́n máa ń fún àwọn ọmọ kéwù wọn àwọn sọ fún wọn pé maalam yakun yawma idhin dina n tí o bá kí n ṣẹ́sìn láyé ànábi sọ lásán fàlà yakun yawma dina kò lè jẹ́sìn ní òní abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala yìí ta sọ fúnra wa iná kọlọ́ wọn kò jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa lè sojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa